وكيف تقول آل يا طعن سوى سبحان النبي محمد صلى الله عليه وسلم حتى تصبح معصوما ذلك أو ينصر القرآن في ولا أكوان إلى ذكره وأعطاه ولا أكوان مرجع ولا أكوانك القرآن يقول إليه الله مبتيه Ẹ̀rọ ti di mùsùlùmí pé ibo ni ẹ máa mú tí wà lọ́wọ́ á ní. Fọ́nà ti ń kà á dàbò ní wọn rẹ̀. Òun ló yẹ pé nínú àwọn tó bá àwùjọ mùsùlùmí pé àwọn aláàbò ní ṣùgbọ́n àwọn tí ọ̀pọ̀ ń pẹ̀ ní wọn lọ́wọ́ jù láàrín. Àwọn alága, àwọn elépo, àwọn oníyanjú, oníláìsì,

àlejò òsì láyé máa ń sọ̀rọ̀ wọn àná ṣùgbọ́n àwọn rẹ̀ ti wá sí kó kalẹ̀ láti kú rẹ̀ ìyẹn ti kọ́. èyí ó gbà ní rẹ̀ lẹ̀ fọlọ́wọ́n bá aláàlá ti darí tí olúwo lọ dá wa. ẹ wà ní àtàfà àtọmọdé yíó àwọn gbẹlọ́pọ̀ ọ̀rá ìlànà gbẹlọ́pọ̀. ìmáàmù àti làgálì ìtọ́lọ̀ ní wọ́n mọ́ ṣe kódà wọ́n tún sẹ̀lẹ̀gbẹ̀rẹ̀ rẹ̀. Mo ti hápọ̀ ráyé ọ̀rá, wọ́n kí ó ń lè wọ ọ̀rá àti ọ̀nà ọ̀dùnmọ̀ tọ́ka. Èyí lọ́pàá tí wọ́n ní ọdún gbọ́dọ̀ pé bá a ti ń ṣe wá àti ṣàdá. Kódà wọ́n tó lọ tó dé láti bẹ̀rẹ̀ náà, àkókò lọ fún láti láàárín àrùn sọ́rọ́ ti yóò sùn àwọn ọmọdé ṣùgbọ́n títí máa ń lá àwọn èyí sábà rẹ̀ ti ṣàǹfààní lóró ní bèbè lọ́lọ́lọ́ wọn ẹ̀dá ń bi tí tábàdé àwọn àtàwọn láti bi tí ń bọ̀ lọ́wọ́ lára àwọn bá tí ó lẹ́yìn máa ta gómìnà ẹ̀tọ́ wá tí ó ń gbìyànjú náà tí ọ̀bá ṣe tó bá jí lóru àdúgbò àtúntà ráhùn náà wà ní ibi táwọn àtàrà wọn kí àtúntò náà rí ìjọba wọn. Ẹ̀rẹ́ bá ráhùn láti wọ́n ní olùgbò lè bẹ̀rẹ̀ bá kọ́ra ọkọ̀ ayé ti náà. Mo ní ẹ̀bá bẹ̀rẹ̀ rẹ̀ tó torí pé máa jẹ́ àwọn ọmọ àlejò ìdí nìbí harrods ẹ̀ gbọ́dọ̀ kó wà wù ú. nígbà tí ìyàwó ń kírun tó máa ń ka ló ní gbogbo ìfìyà ẹ pé ojú àyíká nínú náà kọ́mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dí òṣùwọ̀n. ọlọ́pọ̀ ti ráìpù wá já owó tó tẹ̀lé lówó orí pé wọ́n ti jà wọ́n ní àmì. yóò yọ orí àmì tó bàbá ètò lágbára ní ẹgbẹ́ ìwọ́n tó ń tàgbà tí ẹ bá mọ̀ tó mọ̀ ẹ̀yà àti ìgbọ́ wà sọ rẹ̀ yóò bẹ̀rẹ̀ ló fi sọ àtọ́rà tó wà bẹ́ẹ̀ Ètò àwọn ọkùnrin sí lọ́dọ̀ àwọn àdébò láti ìtàgbà àwọn ìyàtí náà. Ṣé sí àwọn بس يعرفوا المسلمون والمؤمنون كأعداء يأتي أمروا عن أجيب أمين لك المرسلين على صراط مستقيم تنزيل العزيز لتنذر قوما ما أنزل آباؤهم وهم غافلون فقد حق على أنفسهم فقد ألقى القول على أجنبيهم فهم لا يؤمنون والله إيه مسكتي وقرقه ويل لكل همزة لمزة الذي جمع ماله مع lọ́jọ́ ìlú òun ọmọ tó wọ́n mọ̀ ṣàrílọ orí ha èdè ò àìkánú ọlá kó máa bá gbogbo ogun ìgbú ìdí gbogbo ìlókù ẹni àtìlẹ́yìn Yorùbá ní ní ìbẹ̀ bá ogun tí ó ti bí mo tó tọ́lọ̀ pẹ̀lú ọlọ́jọ́ ẹ̀ náà. Ó ti ẹ̀ wá sọ lẹ́yìn rẹ̀ kò bá ta máa kẹ́ni ẹ̀ bá wá dé lóṣù wá gbogbo وننذرهم عذاب ذو Ẹni ẹ̀rọ bọ́rọ̀ kan, èmi kò tó wá wò, tó rí ìdí tí ó jìnà nítorí tí mo bá máa náà wá kàn ẹ̀ka àtù. Kí ní bọ́rọ̀ kó náà máa ti ń ká ìtọ́wọ́ mi òní pé ká máa mọ́ ká sì gbé pọ̀ láàrin ìjìnlẹ̀ káàkiri máa fojú òkú lórí ọ̀kan méjì ọ̀sẹ̀ pàwà lọ́nà ní lọ́kàn a sì máa tẹ̀lé kẹ́kẹ́ ní máa máa ìlú kẹ́kẹ́kẹ́ máa máa ìlú ìbò wá nígbà ń sọ ọ̀rọ̀ kẹ́kẹ́kẹ́ máa máa ìlú ọ̀rọ̀ كالكلمة ọmọ ìdánilẹ́kọ̀ọ́ náà wà ìfẹ́ bí ìlú òkè òkè ìṣe bí ìṣe ara wa ní ìmá táyì sílẹ̀ wa. Kò sí láì dá akáké pé àwọn ìgbésẹ̀ àgbàgbà àti ìjọba nígbà ọdún láti máa sọ fún ọwọ́ wa lọ́kàn. Ìgbésẹ̀ àgbẹ̀wò láti sọ abẹ́rẹ́ rẹ̀ láti ẹ̀. Ṣùgbọ́n súnra ta bẹ̀rẹ̀ ọgá àárín. Wọ́n rọ̀ pé kò sí láì dá akáké pẹ̀lú gbogbo wa náà ká máa wò wọ́n ti kà á fún wa ìbáraẹta sọ̀rọ̀ lórí ìdílé ká pa ìṣòro tó náà láàyè ọlọ́pàá làkùnrin rẹ̀ yẹ máa wò jẹ́ àwọn tí ilẹ̀ gbogbo ẹ̀ àti ọ̀sọ̀ owó lágbára méjì ṣùgbọ́n èyí tó ti wá lára fúnjọ fóyí ọ̀lá ìdá lọ ọ̀yá ẹ̀lẹ́nu pàtàkì ọlọ́pàá ẹ̀ máa jẹ́ tó ẹ̀ fún ìmọ̀ ìwà bí èṣe bí ìtumọ̀ súrà tàbẹ́kẹ̀ ní tàbẹ́ túbẹ̀ ọlọ́pọ̀ mọ́tàrà máa lọ́wọ́ mọ́kà mm-hmm. ah, lọ́lọ́pọ̀ nínú àwọn ìmọ̀ tó wà ní súrà mọ́kà wọ́n ni pé àwọn ìṣọwọ́ lórí ọ̀rọ̀ ọmọ aláàlẹ̀ ká ní kí ìlàákà ìgbésẹ̀ ọmọ àwọn ọmọ rẹ̀ kò bẹ̀rẹ̀ ọlọ́pàá

وقال الرسول صلى الله عليه وسلم معه Tuttavia, attraverso quanti ingegni e geologi e più livello, la yastatiru tasarrufu wa la akhudahum yaqsul. And you, Israel, all know how. Nujabi, في بعض القطع حين يدعى أو آية مكان inú ìgbà tó wà ní ìyàjú lọ́pọ̀ òun ni kẹ́mà gbọ́dọ̀ máa lo kálà ní ìdájí Quran gbogbo ẹsẹ̀ Quran àlẹ́lẹ́ ẹ̀sẹ̀ ha ẹ̀ẹ́dẹ́ kan kálà láti ìbẹ̀rẹ̀ pápára tẹ́lẹ̀ wà ìdáhùn ìdílé ẹ̀ẹ́dẹ́ kan kálà òun ni súnmọ́ Kalau orang itu di luar. كلا تدخل ما يقول ويأتينا فضلا ذلك هو التوبيخ إعجاز إعجاز الآية يصدق بالخوف والوجود إيه لسه لا والله ترى يصدق هذا في أول كده كل سؤال يتناول nínú bọ́lá pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹ̀rọ àwọn ṣọ́ọ̀ṣọ́ọ̀tì báyìí. Olùdókè ìṣẹ́ tó kù wá àwọn àyà tó bá dé mọ́kà ẹ̀ẹ́dẹ́ Nàìjíríà di àyà mẹ́ta ẹ̀ẹ́dẹ́rẹ́rin márùn-ún lórí pé àyà náà torí wọ́n ti pè é. Ṣùgbọ́n bàbá ẹ̀ẹ́dẹ́ náà kọ àyà ṣé wọ́n á ṣe àyẹ̀dẹ̀ pọ̀ ẹ̀yìn láti sọ ẹ̀yọ̀ kan tó ń wọ́n ti Porque muita gente que não propõe nosso governo marcou com flexibilidade. E não tem dinheiro, ora com a ação que vive, ora esse custo vive, o tempo dele. Ora o ano que vive, que cuida de um todo feito um antigo champanhe para o outro destino. Só màkíyà rẹ̀ gbogbo ara rẹ̀ lórí lọ sí lọ. Wọ́n á máa fi àwọn tí máa ní nínú àwọn nǹkan pọ̀ yìí. Ẹ̀rọ ló sọ pé ibi tí ìtọ́rọ̀ nǹkan pọ̀ ló bẹ̀rẹ̀. Ọ̀rá ti maa sí bí mẹ́ta. Àwọn mi lè mẹ́rin. ìwọ́lọ́dù náà ti kú sí mẹ́ta ìwọ́lọ́dù làwọn ayà tó a ní méjì àwọn ayà àwọn tó wà fún un náà kò ṣùgbọ́n kò kò bá wọn àwọn àtúnṣe tó kò ń bẹ̀rẹ̀ láti yóò Òkè ìdí títí tẹ́ẹ̀lì sọ̀rọ̀ kalẹ̀ sí ọ̀pọ̀ wàrà. wá nìyí. Àwọn àfihàn gbogbo gbogbo ọ̀dọ́ ní ìgbẹ́ kí tó bọ́ lórí àwọn ìbẹ̀rẹ̀ kì bọ́ọ̀lù bẹ̀rẹ̀ kì bọ́ọ̀lù. Kì bọ́ọ̀lù náà ń wá ní mẹ́ta. Àní ìwádìí kì bọ́ọ̀lù. Àní ìtàwọ́ kúrò kì bọ́ọ̀lù. Àtúntò kì bọ́ọ̀lù kì àwọn tó àwọn pín àwọn tí ń bẹ láàrin tó pín ẹ̀rọ aláwọ̀ tó kéde àwọn tó àwọn tó borrowing, also in domin yau da tafiya ce zuwa wani matsala shi zuwa jini a ya kuru ya fi ya yi da ya kutu turawa ba ba ya zuwa da a yi da kuyi da nuna ko ba su da kuta wani zuwa kutu turawa ba ba a rabin ne an tsoro a tuwari ìyàwó máa bèèrè láti máa sọ láti ọ̀la tí wọ́n ń ka kọ̀ọ̀rọ̀ kí ọlọ́run fún wa. وقال النبي يا رب إن قوم اتخذوا هذا القرآن نبأ أول الرسول تذكر أول يذكر في القرآن ọwọ́ àtúrà àmọ́rẹ́ múra ọ̀tọ́ orílẹ̀-èdè àwọn akọ́lọ́kọ́ tó kọ̀rọ̀ láti ọ̀pọ̀ dáwọn ìbúra tó tẹ̀lé ìdíkọ̀rọ̀ láti múra na deve orar por a boa de orar por a política de mobilidade o que por a por o coro grande colhido da nossa pelo uma é nem uma passo uma por a de que se gastou a dar para para importar para o grande Tahun lalu pun kurang kurang, awal ni baru ada dua ekar. Ini tu baru konstitusi baru yang dilucuti. owó ọkùnkẹ́ yìí ẹwọ́n máa ṣerú ẹ̀rẹ́ ìdí bá ṣe iye pẹ̀rẹ̀ ọ̀rá ìní nísìnyí kí n sọ́rọ̀ ìdáríwọ́n ọ̀rọ̀ tó bẹ̀ sí àmà ọ̀rọ̀ wọ́n sí àmà bẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọ̀gbà ọwọ́ sí àmà ìtọ́jú ọ̀rọ̀ sí àmà Èyí tó lọ́dún wọ́n wà sùúrù náà gbàgbọ́ pẹ̀lú ìyá ọ̀dẹ iṣẹ́ ọ̀dọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ní gbé àwọn àgbàlagbà ní wọn rántí ọ̀dọ́ kì í sábà rúgbó rẹ̀. Àkìyá àwọn àti الله يحفظ the, the oppressed. Àwọn ìrúkọ̀rọ̀ ara wọn oríṣiríṣi lẹ́kùn wà ní ìgbẹ́tẹ̀ra wọn. Ìdíkàrù fún owó ọ̀nà wọn pàápàá ẹgbẹ́ gbogbo ẹ̀rọ ọjọ́ èèyàn ọgọ́dọ̀ ṣàbòsí kó wọ́n má ẹ̀fẹ́ ìgbàgbọ́dọ̀ àwọn tó ń jẹ́ ẹgbẹ́ ayé ni wọ́n pa èèyàn, wọ́n fi ìrẹ̀gàwé ṣe túmọ̀ sí lè jẹ́ pé èèyàn kan máa ta ìdábọ̀wọ̀ èèyàn tí ò ní sẹ́ni tí ó rẹ̀ lọ mú ilẹ̀ tó láǹfààní nípa ayé ayé ìrìn ọ̀fà ara. Torí pé ẹ̀wọ̀n kí ló dé kí ló fi sórí láti jẹ́ kó wá lágbára láti èèyàn gba ìyè tó ju five hundred thousand lọ ó tún pa wọ́n lọ́nà tó ṣe sí ah, ọ̀rọ̀ ìjú ẹ̀jẹ̀ tó bá yẹn. kàkà káyé tó sọ pé ìjú ẹ̀jẹ̀ ò dá wọ́n ń yìí ẹ̀sìn tí kò ní sáré fi yára ẹ̀wọ̀n bá wà nínú ẹ̀rí ẹ̀ tí ò ṣe rọmẹ́ntì nǹkan tó gbọdọ̀ wà bí ẹ̀mọ̀ bí the revolution tí ó ń pe àwọn èèyàn tó ń ta ìdálẹ́jọ́ ọlọ́lọ́wọ́ bá àgbà wọn nílé wà níbi máa ń fún wa ẹgbẹ́ wọn náà kọ̀ọ̀rọ̀ láti ráyè àmọ́ ẹ̀sẹ̀ ń ta àlẹ́ òun àní lábàárẹ̀ àwọn ilé àgbẹ̀bí wọn fi ìmọ̀ pẹ̀lú òun Àyàfà alábùnà òun máa dára ẹ̀yà ìjọba ìrìn àmì àmà bó ṣe wá ìrẹ́ ní àmà nóòlù kan bẹ́ẹ̀bẹ́ àṣẹ ìdẹ̀lọ́rùn rẹ̀ ti di nínú àwọn ayọ̀ ayọ̀bù máa ti tìfà àfẹ́gbó ó lè bá kọ̀ọ̀fáfà pípé bí lárúbáwá èdè ọlọ́dún ọ̀hún lọ́rùn àwọn àwọn àti ìṣẹ̀lẹ̀ jókòó gbẹ̀wọ̀n jókòó síbẹ̀ ẹ̀wọ́ ti kò lóòrùn èrè tẹ́lẹ̀ ìjókòó ń bẹ̀rù ó ti kó owó ẹ̀ nínú. Táwọn ní ẹ̀sùn lọ́yọ̀ ti jókòó sí ọjọ́ bí lọ. Bẹ́ẹ̀ náà ní ìbẹ̀rẹ̀ lọ́wọ́ náà. Lọ́wọ́ náà ṣì ń lò ní. Ẹni tí ọ̀pọ̀ wá máa ń gbèrè yóò ti mọ̀ bá ṣe. Ẹ̀sìn ìfẹ́ ìpàwọ́ ní àárín ní yàtọ̀ta àyàmọ̀lórí. Ṣé kàrọ̀ sí àárọ̀ So, nígbà náà قل لكم من تجيب القرآن عما يتساءلون عن النبأ العظيم قال قل كني منذرا بكل قول تسرع وتبعد وجد عراشي هذه كلها àwọn èèyàn ọdún ìlú bá lọ́wọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ èèyàn tó ti kú tó ti ju ó lọ lọ́wọ́ ti kú bẹ́ẹ̀ di ọmọ nípa òṣìṣẹ́ òṣìṣẹ́ ọmọ náà yóò jẹ́ ìwọ̀n tí ń ka bí wọn náà sábà dèbà ìṣẹ́ títí lọ́wọ́ tó di ààrẹ ti bẹ̀rẹ̀ òwúrọ̀ mùsùlùmí ọ̀rọ̀ náà lọ́wọ́ bá lọ́wọ́ rẹ̀ bí ẹ̀sọ́ bá ti ń bì tó sọ pé ọkùnrin òun rẹ̀ tó bí bèjì òun sì ló ọwọ́ sọ sí mẹ́rin ọwọ́. dàbí ọ̀rẹ́ nǹkan pé wọ́n wá àwọn tí ọ̀rọ̀ kò tiẹ̀ tó wá rí wá ní òun lẹ́rìí mú o. dàbí wọ ẹgbẹ́ láti ọkùnrin olóyún ó bá ṣe kí ni ọ̀rọ̀. bí ó kẹrì ṣe rí tí àwọn ará pàtàkì ní kí ó bá nípa wọ́n já lẹ́bí ní ẹ̀lẹ́ pé wọ́n lọ gún bàbá ọ̀pọ̀lọpọ̀ lẹ́tẹ̀ẹ́tẹ̀lẹ́ ọmọ ọmọ lẹ́bí àwọn ìmọ̀ wọ́n láàárín ọ̀rẹ́ ẹ̀rọ ọmọ ìyàwó bí ó lọ gún pàtàkì ẹgbẹ́ Wọ́n ń kọ́ bí sọ ṣùgbọ́n ní bá ẹ̀ ń gbọ́dọ̀ bí mo lè máa lọ báyìí pé àwọn náà ń gbé yín dìde ìyẹn ló fà fún wá di discussion bàbá ọ̀rọ̀ wọn pè ní Muhammad lọ́sùdé àwọn ọ̀rọ̀ tó lọ́wọ́ eléyìí tó gbogbo àti àgbọ̀gbẹ̀ yìí ti hà ọmọ sọ láwùjọ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ láàrin ìrìnàjò àwọn ìrìnàjò pààrọ̀ ìgbàgbọ́ fún ọlọ́run bọ́ọ̀dì àwọn ọ̀bẹ ní mẹ́ta àtàkìyà tí bí ọlọ́run gbogbo wà ní ilé ayé ìjìnlẹ̀ fún òye parẹ́. Yóò wà lọ́wọ́ ní ìsìnlẹ̀ tí ìbá ṣe bí ẹ̀sìn táwà ní tí ìbá jẹ́ àwọn atọ́jẹ́ jẹ́ ọlọ́dúnṣì àtọ́jẹ́ kìnnìkanìṣì àtọ́jẹ́ kìnnìkanìṣì gbogbo táwọn ìwájẹ́ ọlọ́dúnṣì gbogbo ọmọ ọmọ What we have today? We have better tomorrow if we are know, You are going to be alone. And check in me what I want to be alone. Why would you be I want someone being a hundred years ago or what you would have to look at clarity. Ask this God be he knows later tomorrow and therefore, حتى إذا أخذت الأرض كفوفها وزينت قرناتها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا ونهارا فجعلناها حميدا كأن لم تكن بها كذلك Thank you. ọlọ́run ní tó ń gbọ́ parí ìgbà táwọn èèyàn ò ní ìdí ìgbésí ayé parí parí. ọlọ́run lájá ìlà àbọ̀rẹ̀ tí ọdún tó tó pa ilé ọlọ́run wọ́n náà tún ti ṣe kí ní ẹ̀rọ pé bí ẹ̀fà tó wà ìfà ní mọ̀ fẹ́rẹ́ dé lọ́sọ̀ ó fẹ́ ti júwà rẹ̀ lọ́sọ̀ dé lọ́sọ̀ wọ́n fẹ́rẹ̀ yìí ló tẹ́lẹ̀ rẹ̀ àwọn òkú lọ rẹ̀ wọ́n fẹ́rẹ̀ kí lè kí ìlà tó ta tó àti bíbá ọ̀dù èèyàn kà sí ilẹ̀ rẹ̀ pínlẹ̀ ọ̀dù wọ́n ìdí òjẹ́ sì máa ṣe fún èèyàn òní pé you have to be disintegrated into electromagnetic force. You don't tell me to pẹ̀lẹ́ o, ẹ̀yin sọ̀rọ̀ náà ìgbọ́dọ̀ pẹ̀lẹ́ ẹ̀hán. Báyìí ti wà ní yẹn connection láàrin wa àti gbogbo everywhere ní That's way tó wà láàrin wa yẹn kí ni bá lè disappear wọ́pẹ́. Òun ni gbogbo knowledge àá lò quieren suscitar la convertirse en three seconds. ¿Qué no puede decir a Mario? Yo no puedo verlo, yo sin falta, yo sin mayor, no le envié, no le envié, puñas. Ahora quieren solicitar, le veo solicitar. Solo algo de otra diálogo time. O para los otros de la descubrir. Solo el papel lo van a decir. Y mi lado lo va a decir, lo Era um Brasil dele. Por isso, eu posso Wọ́n ti ń gbìyànjú ẹgbó gẹ̀dáwọ̀ wá jẹ́ wá ní rí ìdúté. Ìwọ́n tẹ́ fún ara rẹ̀, ọba tó báyìí, a máa gbọ́ ẹ̀kí nù Israel, pín fífínìtì ọ̀dẹ́ sọ́lọ́. Tẹ́lẹ̀ ọ̀dẹ́ sọ́lọ́, òun ni tó wọ́n ẹ̀ sọ pé ìtàlọ́ gbogbo ẹ̀. Àwọn yóò ti gbé Many of our and our good profession. Many of our material kini àtọ́tẹ́lẹ́ ìyàwó pàtẹ́lẹ́ ìyàwó tó igun méje lórí lọ́wọ́. Wọ́n ni wọ́n kí ló kù máa tẹ́tẹ́ sí ayé táwọn ilé ṣe máa. Èyí táwọn aráyé táwọn aráwọ̀ ní ìdí ọlọ́run máa tó púpọ̀ lẹ́yìn. Ọlọ́run bá ti wá ilé tó ti rẹ̀ lójú. Ẹ̀sẹ̀ àìsàn ọ̀rọ̀ ìdílé àwọn òṣòṣò gbogbo ara وزينت وظنوا أنهم قادرون عليها فتأمون ليلا ونهار ọlọ́dún bàtà àwọn ẹlẹ́gbàrà tó tún bí bẹ́ẹ̀ kí láti ṣe láàrin ṣe nígbà táì lọ́wọ́ sí a ti pé ní ẹ̀bá ti gbé ní dákúnyà tọ́lọ́ ní wọ́n ọ̀rọ̀lọ́dọ̀ rẹ̀ wọ́n máa ló mọ́ ọlọ́run tí ẹ̀ àìnàbà ẹ̀ àfihàn ìròyìn ńlá ti jọ ẹ̀ ọlọ́run tí wọ́n béèrè tó jọ ọdún yìí sí tó ẹ̀rọ ti bẹ́ẹ̀ ní gbogbo àgbẹ̀ àwọn ti ti bẹ́ẹ̀ ní ẹ̀rọ máa ń dà wọlé ayé ikú ni lọ́wọ́ kan kò rẹ̀ lọ́wọ́ rẹ̀ sí ọ̀rọ̀ sí lè rọ̀ tí ẹ̀rọ ti lọ́wọ́ náà àwọn wọ́n ti gbé ìlú wọ́n kì má tí ẹ̀rọ ti mú tẹ́lẹ̀ wọ́n á kó gbogbo àti gbogbo tó ní wọ́n tó gbogbo wọ́n tẹ̀ pé ìbáṣepọ̀ nílẹ̀ ṣùgbọ́n wọ́n ti gbé ẹgbẹ́ ọ̀wọ́ tó rẹ̀ tó gbé ẹgbẹ́ ẹ̀yọ́ tó lọ kú tó mọ̀ bá tó àwọn akókò bí tí máa ń sọ̀rọ̀ sí ìdúró gara ìyàwó tó ti lọ tó wá sí ni. ó dà nínú ẹ̀sìn ìsìláàmù àtúndì ìdájọ́ fún bọ̀ ẹ̀rọ káàdì náà amẹ́ríkà tí yẹn tẹ̀lé ìjà owó tí wọ́n bọ̀ owó ẹ̀rọ Fọ́nà tó wọ́n tó bá jẹ́ wọ́n tó tó lè fi ń mú jìnàjìnà tí wọ́n bá tí wọ́n bá ìwọ̀n bá tí ó rú ni. Yọ́ àjíjò ní ìtòmúdẹ́ kúrò. Tí ẹ̀ bá ti wá ní ìtòmúdẹ́ kúrò bẹ̀rẹ̀ tó pé kú wà nínú ọgbà yẹn jù kí lọ. Àní nàbá ìlà. Ọlọ́run ti rò pé kò ní ìṣẹ̀lẹ̀ kí ló jọ wọ́n tí wọ́n ń إن توضناني عن النبى العظيم الذي هم به مختلفون أولا ما هو إن يتوقع أقول أرنا هو إن يتوقع أقول الذي أجد الشبه هم فيه مختلفون ما يتوقع olùmọ̀lẹ́sọ̀lẹ́ kò dáa jẹ́ àwọn àmàlẹ́wà tó gbàgbọ́ àwọn kèfèrí àwọn ọ̀bá kọ̀ọ̀ ẹwà àdá púpà kọ́ àádọ́rà tó jẹ́ ìpele ìbẹ̀ lọ́kàn àwọn abẹ́rẹ́ ọ̀tẹ̀lẹ̀ iṣẹ́ ẹlòmí ọ̀tọ́ka sí ẹlòmí iṣẹ́ rẹ̀ tọ́ka sí ọkà rẹ̀ tọ́ka sí gbogbo ìgbàlẹ́ ọ̀rọ̀ pé ọ̀tẹ̀lẹ̀ tí ọ̀bá wá tẹ̀lẹ̀ yóò tẹ̀lẹ̀ lórí sí ẹ̀gẹ́gẹ́ àìlẹ́yìn ìrọ̀rùn dé ìmọ̀ Kò ṣe bẹ́ẹ̀ tí ó rùn gbogbo ní ìṣẹ̀lẹ̀, ọ̀láyà kì láàrín ọ̀lẹ́. Nínú wọ́n àwọn àtàjọ wọ́n rí ayé àwọn bára ọlọ́rin tọ́lọ̀ bá gbé mi dúró wájú àwọn èèyàn àkókò òkú tákìrì kẹ̀kẹ́ lọ́dẹ̀ owó lówó gbogbo ọjọ́ tó ń jẹ́ pọ̀ tó gbà á ọlọ́wọ́n yóò mọ̀ tó bí lábí náà tó ìwọ́ rẹ̀ wọ́n tó lọ́yìn jẹ́mọ́ àgbẹ̀wò ìbáyé ìdí òjò tẹ̀lé wọ́n tààtọ̀ ibi kò sí màtọ́ àwọn òkú sí ẹ̀rọ táwọn tó wá sí nígbà géèkúlé rẹ̀ ní kíyànkú àti ìyàyé parẹ́mẹ́ta èyí wáyé rẹ̀ kejì gbogbo ọlọ́tún sí ìyàpọ̀ ẹrú sí ìrọ́ gbogbo rẹ̀ ẹni jẹ́ àjọ bàbá bàbá tó bí ọ̀bá bàbá rẹ̀ kódà ẹrù sí ìgbà orúkọ ọ̀rọ̀ láti mọ̀ pé ní kí bàbá ọmọ mi ní àbúrò wà wọ lórí ìlà àgbàrá rẹ̀ àti ìwọ́n kí ló máa bàbá rẹ̀ sí nítorí ìdarí jẹ́ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ kọ̀rẹ́ ti kí ẹ máa gbé ẹ̀dẹ̀ àrújà ẹ̀rẹ́ kọ́ńtẹ́pì nínú àfihàn àrújà ní ìwádìí mi lẹ́yìn ìgbọ̀njọ́ ayé òpin méjì o nínú tí máa dín ìbẹ̀rù ọ̀rọ̀ òkú wípé kí ọ̀rọ̀ tó bá ti ṣe sí ìrẹ́lẹ̀ bàbá kan tí mo sọ lórí nígbà lẹ́ni kó kú kó bá lẹ́sẹ̀ lọ́rùn gan èmi náà fẹ́ lọ́wọ́ ọkùnrin jì kò ní pé ọdúnbọ̀rù bẹ̀rẹ̀ lọ́la ẹja mọ́sára ti ṣe kí ìbẹ̀rẹ̀ náà tó dé òkúté kò sì rẹ̀ kẹ́lẹ̀ táwọn ọkọ̀ tó sí ìgbẹ̀rẹ̀ inú mọ́sára tó tún sí ẹ̀rùn bí ìbá sọ yìí mùsùlùmí ni àbáà ní ibi tẹ́tẹ́ sí

بعد ذا أنفوز شيء والأسفل بعد ذا أنفوز شيء والأسفل بعد ذا أنفوز شيء Mas se você estava com uma vitamina, você pode ter um pouco de carinho. Que ninguém não falou, são brancos e velhos. ولكننا إذا أتنا أدعينا أنصر gbogbo ń tà sọ nípa Einstein tí wọ́n fà ti fi rè yóò wà á láti dùn wọ́n ah, lérò ní bí ó lọ wọlé àwọn ìjì. Ṣé bá lọ bẹ́rẹ̀ ọmọdé àwọn ẹni ẹni ẹni que levava alguém que veio para nós o Ogni di chi ele fratelli, ognuno di partire di modo, sono ele non si deve mantenere, non sono la sua chiesa, e non ele sta quindi di vedere che lui si ele non pure, è ele po', e lo dice, è una cosa che non si è io, guarda, ma parte è àwọn ọmọ ẹgbẹ́ wọn orí ìṣàrò ẹgbẹ́rìnlẹ̀ ìrìn orí ìlọ rẹ̀ bá lọ́wọ́ rẹ̀ ní wọ́n bí ọwọ́ padà náà rẹ̀ ní wọ́n lọ́wọ́ pé ìrìnlọ àwọn gẹ̀yẹ wọ́n ikú ń káàrẹ̀ ìgbẹ̀dá ilẹ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ كلا سيعلمون ثم كلا كلا أنا كنت أشعر يدري سيعلمون ثم كلا سيعلمون أكواري كل القيامة ينزل بطنك pé ìjọ ọkọ̀ ọmọ. Ọmọ wá gúgbọ́ bá tàn kì yá wà èyàn wà àríná èyàn rà ń jẹ́nà nínú bọ́lá wọn fi dí pẹ̀lá wọn kèrè ìrìnlẹ̀ àjẹ́nà ẹ̀yàn àti ìwọ̀ ọ̀sùnwọ́n ọ̀rọ̀ ìwọ̀n abẹ́. Wọ̀nẹ́dá àtàbò mẹ́rin àtàbà ìjẹ̀lẹ́ Ana fi zuwa ayyukan da ya lẹ́yìn òògùn jẹ́rẹ́. Wọ́n wà nígbà tí pé wọ́n wà lóògùn káyọ̀. ونادى أصحابنا لأصحاب الجنة أن أفيدوا علينا من الماء ومما غفر الله قالوا إنا الله حرم الله على الكافرين wọ́n mọ̀ sí ìjọba lẹ́ ẹmọ kó tó ní àwọn ará náà wà sọmọ́ àrùdẹ́ ìjàgbẹ̀rẹ̀ bí i bú wá ṣe ìrìnà ilẹ̀ ìrìnà aníjò omi omi yẹ látàrí ní ìṣẹ̀mí fọ́ọ̀tì láìpòrò ní ìjẹ́ ní láti àmàlà nínú láàrín ààrẹ ìlànà ìlànà ẹkùn wa lóbi وهذه الجماعة ṣe. Kí ni ìgbẹ̀tíwárí ní gbogbo àdàwòrá ìdáǹkà àtọ́jọ́ kò ní rántí ọjọ́ bá ní àwọn nípa ọ̀dà ọdún ọ̀rọ̀ àwọn ará ìjẹ́ta ọ̀rọ̀ta ló wà ní kẹrìnà wa àwọn àmàdà ọdún pé ìlà wọ́n ọ̀rọ̀ta ló mẹ́rin àárín ẹ̀ka ìlà wọ́n ìjìlẹ̀ wọ̀ àti ìtẹ́wọ̀n òkú nínú ìjìyà tó lè bá wọn pé àwọn ìmájì kí ni wọ́n lè máa aláàtẹ́lẹ̀ máa dákù pẹ̀lú wọ́n wà á bèèrè nínú ìjìyà tó wọ́n bá wọn ti rẹ̀ ìtẹ́lẹ̀ wọn ní sórí oúnjẹ àtẹ̀yíjẹ́ rẹ̀ tó ń sọ tẹ́rẹ̀ pàyẹ jẹ́ àdúgbẹ́. Àtúmẹ́lẹ́ ti rí ẹwà rẹ̀ magogon barkan kin ne kini ka tun gobe ni gobe na yi àìní ọkàn mọ̀ tó wọ́n gbàgbọ́ ní kí ni wọ́n jẹ́ wọn máa ìjìyà ògbè kí ìmọ̀ bá wá ní ewu láti yẹ wọ̀ wọ́n ò ní ìmọ̀ tẹ́. Iná wọn àwọn ọ̀sán òun ẹni tí ọ̀rọ̀ ti kọ́lọ́ ń bọ́ èèwọ̀ ní kò lè dàgbà lórí ilé yẹn máa gbé náà lọ́rọ́ lọ́mọ ìdàgbà wọlé jẹ máa wá ìfàtíwá wò ìlànà ẹ̀sẹ̀ sáàlónà ìtẹ̀bẹ́jì náà bí mi alẹ́dẹ̀ òfin ìmọ̀tàlípọ̀ dàgbà láàlàmúnà tó bá gáàlà ẹni jẹ́ àwọn àgbà kó bí ọlọ́run ló dẹ́gbẹ̀ẹ́ nínú òkú rẹ̀ láti kí كلا سيعلمون ثم كلا سيعلمون àwọn tàbí wọn dápò èdè àwọn àdínlẹ́tù àwọn àpúdóòtì lẹ́yìn ìjòníyà agbára ọlọ́run tó nínú ilé ayé bẹ nínú náà ìbílẹ̀ tọ́fíìlì ọlọ́run tó lè wò wá àtẹ̀yìntẹ̀ ìṣe lọ́wọ́ ara rẹ̀ ọwọ́rọ̀ wọ̀ná dáàmà sí àti ní èsì ẹ̀rọ sẹ́yìn ọlọ́run ti tó sọ̀rọ̀ wá kọ́lé tọ́lọ̀ lọ́wọ́ tọ́lọ̀ tó ti wọ́n tó ọgbọ́n rẹ̀ wọ́n tó sí ṣùgbọ́n àìmọ́gbọ́n kan yìí yọ́ máa tó wọ́n fún èbá ṣe fún bàtẹ́rì ọlọ́run jẹ́ gbogbo àti wọ́n lọ fún ọlọ́run gbogbo àìmọ́ ọlọ́run wọn tẹ́lẹ̀ fún ìwé fún owó tẹ́lẹ̀ ń lè yẹn pátá ọ̀dọ̀ ló ti wá ọlọ́run ní àlám lẹ́jẹ̀ àti ọ̀gbọ̀. àlám lẹ́jẹ̀ àlọ́ọ̀tọ̀ ní ádámù wá sí bàálà ọ̀sájà. àlám lẹ́jẹ̀ àti ọ̀gbọ̀ ní ádá títí ìsìnfàmù ti nǹka ilé ìgbé ọlọ́run jẹ́ kí lẹ́nu pẹ̀lú ìwò pẹ̀lú ìgbà àgbà máa máa ń tàbí ara rẹ̀. Kìí ti tó kọ́ máa rò pé àbíọ́ alàmìnàjà alẹ́ ìrànlọ́bọ̀ ní àádá Kúdà bá ní, àìmọ́bọ̀ ilé ìṣẹ́mọ́rò tó bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ nínú àríkì náà bá lè ti mọ́ júwe tàbí yóò bá sọ̀rọ̀ ní ẹgbẹ́ àti ó sọ̀rọ̀ aláṣẹ ọlọ́run tó máa sọ̀rọ̀ rẹ̀ kú bá ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n tètè mà ní ìdí náà ó bẹ̀rẹ̀ wọ́n ti yé wa sí wọ́n rí yàtọ̀ láàrọ̀ ibi ilé ayé ní ìfẹ́ríkà yìí ilé ayé ni wọ́n wà fẹ́ríkà èyí wọ́n lé rí mọ́ ti tẹ̀ Ibi ìtàwọn pẹ́tẹ́pẹ́tẹ́ ìbẹ̀rẹ̀ ilé ayé ti bẹ́ẹ̀ فارجوبي منازلها وارزقني من العلم إذا أنا لا يطلب في الأمة القرآن إلا أنت عبارة إن شاء الله في أول مرة زدنا نجد نجعل الأمر والجبال أرسلنا Ọlọ́run bá aláàrẹ̀ owó dáwà ọmọ dáadí ó wá ṣe ilẹ̀ wọ́n tẹ́ àwọn wá rí ilẹ̀ wọ́n tẹ́ ilẹ̀ ní ti máa pàtàkì ó ti kí ní o kò wá kí ń ṣe máa fẹ́ fẹ́. Kó bá bá jẹ́ wá fẹ́ fẹ́ ọlọ́run ni wọ́ alẹ́lẹ́jáde lọ́tọ̀ ni á Àwọn wá fi dákìlá ìlú àwọn fi àwọn òkè àwọn ṣe wọ́tẹ̀ ẹ̀wọ́tì òun ní ẹ̀wọ́tẹ̀ òun ní àwọn ìka tí máa ń kàdúró bẹ́ẹ̀ àkọ́ ọ̀nà ìnáwó wọn àwọn òkè ìwúlá tọ́lọ́run ti dé mọ́lẹ̀ iye ayé ń bẹ lórí omi ni kó lò dé fẹ́dà kí ìyẹ̀sùbà ó ṣùgbọ́n wọ́n bá wá fẹ́ lọ ọlọ́pàá ti òkè ó fi dirí ayé mọ́lẹ̀ atẹ́gùn ò ní gbé olóò ní kú nínú ọdún ti rẹ̀ alẹ́lẹ́járe láàrọ̀ ní àjá àwọn akẹ́lẹ́ bí i bá bẹ́ fọ́ ní sílẹ̀ bá láàrin àìyàn tẹ́gbá fọ́ ní sílẹ̀ bá tó kí làwọn yóò máa ṣe fọ́nà ní ẹgbẹ́ àwọ́kọ́ sí ìgbẹ̀ tí ẹ̀rọ bẹ́rẹ̀ rẹ̀ sí iṣẹ́ pé òkè wà ìtàlẹ́rọ àwọn ìmọ̀ sáàkì ẹ̀rọ bí gbọ́gbọ́ rẹ̀ lọ́sẹ̀ owó tẹ́ o fi ṣe ẹ̀rù kọ́lé tí ní jẹ́ kílẹ̀ ìpínlẹ̀ ẹgbẹ́ mọ̀ sílẹ̀ rá. Nígbà tó kí ra, Kúbà ní Fúrẹ́ǹdì ń sáwà ní ṣe ìlú pẹ̀sẹ̀ ní wọ́n bí wọ́n ní kálá fẹ́lú bẹ́ẹ̀ àwọn ọ̀tọ̀ sí ẹ̀kọ́ èdè ní bí ara wọn. Kúbà ní bá ń sáwà fẹ́ mu. Ṣùgbọ́n ní ayé ní orí ìyẹ̀kọ́ náà ti wá da ẹ̀ ọgbọ́n ìfẹ́ lọ sọ wúrí pé ibi tó wá lọ́wọ́ kẹrẹ̀ ní ó kẹrẹ̀ sínú ọ̀gbìn ألم نجعل الأرض مهادا للرقل والجبال أوجادا ومن في الوجد àdígbọ́n máa gba rúgbò ní ipò nínú oríṣi rẹ̀ ẹ̀mẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà fún ìmọ̀ àti àjá ẹ̀yìnlẹ̀ àwọn adarí ìpìlẹ̀ adarí lápọ̀ lápọ̀ tọ́lọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ogun lè ṣe bí àtẹ́gùn ìwọ náà lọ́wọ́ ìdímọ̀ ìwọ náà lọ́wọ́ lórí. tọ́lọ̀ wá tẹ́lẹ̀ gbogbo tọ́lọ̀ wá dá ọwá ṣe ní lápọ̀lápọ̀ bí ẹ bá ti di ọ̀pẹ tọ́lọ̀ bá ti ọ̀pẹ nínú ẹgbẹ́ àtẹ̀wá tó pẹ̀lẹ́ tó bá ti já wọn ní kó lè ń jẹ náà bẹ̀rù. ọ̀pẹ tó ń tẹ́lẹ̀ nínú ilé ìta ìbẹ̀rẹ̀ tó bá ti já wọn ní tọ́ ó ti wá jábọ̀ òtúwọ́lọ̀ sí toró olóòwò ọ̀lọ́rin sí àwọ̀ kí ní rẹ̀ yóò jáde wọ́tọ́lá ọ̀lá àgbòm àdúwàṣà àtàrí ní méjì méjì wọ́tọ́lá ọ̀lá àgbòm àdúwàṣà lókùnrin lóbìnrin wọ́n ní kẹta ọ̀hún Ẹ̀rọ ti bẹ́ẹ̀ jẹ́ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ tí nítorí ẹ̀ bá bá ní ọ̀gbọ́dọ̀ chíńjẹ̀ dáńtọ́ àwọn àkáwọn àlọ́ tọ̀ká ṣe jù torí pé kò sí nínú ojú ọ̀nà ọlọ́ fi ń àwọn àwọn kẹrẹkẹrìtìbò ló fẹ́ ń jù ṣé tó ọkùnrin yóò mú ní àti tó bẹ nígbà tẹ̀ tó wọn fẹ́ ṣe mo dilé ṣe ìfọba tó bá ti kó bá ti ní gáàsà tí ọjọ́

tó alẹ́lì gẹ́gẹ́rì ní tó hásìlẹ̀ òṣèré ẹtí wọn ló péjú ẹ̀ bá nílẹ̀ sí níbo lẹ́lẹ́tò tọkùnrin lẹ́ẹ̀pin ni àgbóbìnrin ni ẹwà lókè máa ń wò ní ìgbà ìgbó lábẹ́ tì bọ̀ kóńtà mọ́ṣíkì ọdún tó wọn sórí ìjẹ̀mọ́ kẹfà ló fẹ́ ti wọn mùtáwẹ̀ yẹn fún gbogbo àwọn kẹfẹ́ kí ìyàkọ ẹni jẹ́ ọ̀bá tuntun sí nígbòdò kọ́ńtà ẹ̀sìn ilé ìfọ́ tó ti jù náà gẹ́gẹ́ ní màmá bàbá pàápàá rẹ̀ ìyá wa àwọn tọ́gbọ́ wa tó sí àtúnjìnà tẹ́lẹ̀ ìkẹ́kẹ́ máa pè níbi fọ́lọ̀wò tí fún wọn nítorí wàhálà díẹ̀ tó bọ́ bí ilé ayé ti tóbi tó tó jẹ́rù yìí kò sí fọ́lọ̀wò rẹ̀ sọ́ọ̀dì náà kí wọ́n ẹ̀ ó tún tóbi tó ní aṣọ ìpẹ̀lẹ́lẹ̀ lórí rẹ̀ ọlọ́run bá aláàkúwí fún wa lọ́nà nílẹ̀ nínú sóòrọ̀tọ̀ ìfúsọ́ọ̀tẹ̀lẹ̀ nínú sóòrọ̀tọ̀ mọ̀sára ọlọ́wọ́jà aláàbọ̀ ìfàtàn àyàrá wà àwọn ilẹ̀ ẹ̀ṣẹ́ òjàrí ilẹ̀ dáa ní kí ilẹ̀ máa lórí rẹ̀ àtúnṣe ní fótó ìgbébí o òun inú rẹ̀ dáadáa ní ìjọba tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọ̀nà òbí tẹ̀kínọ́lọ́jì ẹgbẹ́ nìkan ló tó ṣe ní tó ṣe nílẹ̀ nígbà tó lọ tó wá dálẹ̀ tó darí ọpọlọ ní ibi nǹkan ẹ̀ mẹ́nu lẹ̀ tó wá fẹ́ parí ayé bó kò ní bí àjúmọ́nù lọ́wọ́ ní lẹ́lẹ́ paríje ó jẹ́lẹ́ kí àjọ máa bá ló báyìí àwọn àrùn òun

وَذِيبَةٌ آمِرُ وَيَكْبَرُ وَذِيبَةٌ آمِرُ بل تعمل الجماعة أولي والخلق ويعلم والبؤرجة الدعيل خلقه ọkùnrin yọ́mà ní obìnrin ọ̀tọ̀ yọ́mà ní ọkùnrin wọ́n jẹ́ àìyàn ọmọ ọmọ Ọlọ́run you ti orí ní ìṣẹ́. Ṣé ẹ bá ní wàhálà bá dé bá wọn ní wọn sùn, kò bí sùn láàrin àárín wọn. Ọlọ́run ṣe láti ṣe ní ṣé òun tó rọ̀ pé dá wọn ó dá wọn kúrò wọn. Nínú ẹ̀kọ́ àbáàrùn jẹ́nà orí pé kò ní rẹ̀ wá. Torí rí rẹ̀ ààyè kuma yaro yanzu da gawar gobe ya yi nan. Kura duba da yau cewa, jama'a biya ba su yau gini kan kuma ba su yau ba mi ne jama'a. Bukari, ko ba su ọ̀rọ̀ tẹ̀wọ́ su, ẹ́ bọ̀tí jọ́ lọ́wọ́. Ṣùgbọ́n láti fi yára máa jẹ́ lọ́wọ́ sí ẹ̀ka wọ́n ní tí ó lè jáde lára wa tí ẹ̀fẹ́ tó jẹ òun kù lọ́wọ́ kò tí ìfẹ́ tó dóró ló lè jáde. Ah, ọlọ́run ló ń tọ̀rọ̀ bẹ́ẹ̀ lé wọ̀. Ọlọ́run wá ní bí ẹni ní ṣe ní ìlú wàhálà ní àjẹ́sí ìwó lè wò ó lágbára ó máa bẹ̀rẹ̀ bí ìta ọ̀gbìn díẹ̀ náà ní kí ìbá ti ṣe tó wá sùn ọjọ́ É que que हूँ no प्रश्न é uma forma de ajudar, ah, porque eu defendi Jesus, a resto da unha, a resto nível. Ele não pode ser eu vou dar um ama na coisa. O vino que todos os mais de uma indicação aqui, e uma coisa aqui, que ele está dizendo, que não tem que fazer o que vai decorar essa filha a enxergar dele. Do nada, aqui eu acho que é o meu filho. Os meses que vêm de Deus, dois meses, eu acho que eu estava com quatro anos por isso, ainda era o que ela olha de direito, e ela e na dizendo, ela aportou ela assim, filho, qual o olho não conhece-me. Toma dúna lọ láyé àwọn ọ̀sọ̀ lẹ́yìn àwọn ọ̀sọ̀ lẹ́yìn náà ń gbére ní bẹ́ẹ̀ láàrin ìjìyà náà gbére ní àbá máṣiṣẹ́ náà wọ́n bá wọ́n ní o. Ó wà ní láti wá Sham, èyí tẹ́kọ́ kí náà ń pèrè ní Ríro Mark. Abdullahi Bọ̀mbá àtàwọn ìgbìyàn yóò wà ní ọmọ pè ní àlùhọ́ọ́bìnrin mọ̀lẹ́ta báwẹ́rẹ́ àlùhọ́ọ́bìnrin mọ̀lẹ́ta ṣe rí nínú tó yára bá jẹ́jẹ́ kò sí tó lọ́wọ́ gbogbo ẹ̀ láwọn agbára kan máa sàmàrà rẹ̀ torí naturally ìdánwò àbá rẹ̀ tó sọ ọkùnrin sọ àgbègbè àti ìmọ̀ dìde tó kó bá níbi kan àwọn orí bó bá tọ́jú ara kó ti tọ́jú ara náà máa rẹ̀ sí wá sí mọ́lá ti rí ẹ̀yọ́ rẹ̀ máa rìn ọ́nkà kí lẹ́rọ̀ ọ̀gá ìdíwọ̀n àti ẹ̀sìn dúdú wá sí ẹ̀ yóò wà tó wọ́n tó wọ́n tó lọ òun ní parí kí náà ni yóò pọ̀ ju òun ṣùgbọ́n tó wà lóko kò tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ wò ní. wọ́n lè wá sí ẹni aṣọ tí wọ́n mú ọ̀rẹ́ rẹ̀ nínú ọ̀pọ̀ ni. nínú tẹ́ ẹni wọ́n mú ra ẹ̀ kó dà ẹ̀ lọ kò ní ọmọ lójú ó sì bọ̀ ó ṣe bá ṣe bá wọn àtàlọ́nù ní ilé ìṣe bá àwọn amẹ́ríkà jìnnà sí fpal wọ́n lò lé bí ẹ̀ ní dáwọn àwọn sójà ti ń lò lé bí lé wọ́n ti bẹ̀rẹ̀ rẹ́sítẹ̀ gáwó bá wọn tẹ́rọ̀rìsì ìwé tó lè tẹ́rọ̀rìsì ìdí wa ti ló lẹ̀ ní ìṣúná ọlọ́ta ọlọ́ta àwọn olùkọ́ ara tó máa ń jọ normally ìgbẹ́ ìyẹn máa lọ fún àwọn ẹ̀rẹ́ ìgbọ́n wa tọ́gbọ́n wa ó kì ó gbé láwọn àyẹ̀wò ìbò olùmọ̀tàlùbátọ̀rọ̀ àwọn ọkọ̀ ẹ̀mọ̀ lọ́sàn. èèyàn máa ń lo ìṣáàyè prọ́fẹ́sì ọ̀kẹ́rẹ́ ìgbé tó ọba tó bí àtúntò àwọn àbábọ̀rẹ́ ẹ̀mí onímọ̀ ń lo onímọ̀ ń lo kí. ìjọba ọba fẹ́ẹ́ lo ẹ̀mí ọmọ o gẹ́gẹ́ bí wọ́n ti tún o rẹ̀ bá wọ́n ti kó sọ́wọ́ lọ́wọ́ méjì kò ní. èèyàn lè jẹ́ ẹ̀rẹ́ não sọ́wọ́ náà o que é lọ́kọ̀ tàbí ẹ̀ jẹ́ náwó náà náà kó wọlé. bírẹ̀ tàbí bírẹ̀ sáà ní ètò ìdè. ṣùgbọ́n àwọn kẹ́kọ̀ọ́ ní ṣe o fundo é ìtọ́nà wọn dúró fún òye fún òye lẹ́sìn. ìdí ẹni kan wọ̀ ní máa gbá sẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà náà wọ́n náà wọ́n iná ti wà káàkiri láyé tí wọ́n tó bá ti pa lọ́wọ́ ìwà jáde lọ sáàtọ̀ ọ̀gbọ́n tí nípa ọ̀gbọ́n dájú bá wọn náà wọ́n lápá wọn tó bá lè fi gidi òun náà kọ́kọ́ dé òun àtàwọn nígbà tí gbálẹ̀ gan ó làwọn jí ilẹ̀ wúrà ẹni tí wọ́n bá yẹ òní wà أبو بكر رضي الله عنه وعمر رضي الله عنهما ẹni tí wọ́n ní ìbàdàn ti fúnṣẹ́ obìnrin àgbàlagbà ẹni ìlú Madina ọ̀rọ̀ ẹjọ́ mú pé ìyàn mà àbúgbàgìrì ìmọ̀ ẹ̀ta ẹ̀wọ̀n àtúnṣà là àbúgbàgìrì lẹ́yìn tó kú dáná tó dájú ọmọ ọmọ ìwà ìdọ́jọ́ mà Ama diyorlar o diyorlar. Söyleyemezsin. Diye bu diyar bu kavde. Allah'ın mahfi zaman sevdi. Nígbà tí àwọn ìwọ̀n kú, ọmọ ìwà bí ọ̀rẹ́ ní òun ní lọ́wọ́ sí ìlú ìjà ọ̀nà ìbáyà, òun máa lọ. Àwọn ìjọba ti dára wọn, wọ́n tẹ́ tó ti dára wọn, ẹ̀kọ́ ní ọ̀tọ́ àwọn náà wọ́n máa ta ní ṣùgbọ́n ìdí tó dára àwọn olùsẹ́ omi òṣè ti ṣeré ẹjọ́ bàbá wà lọ́wọ́ bọ̀bẹ̀ kí irú bọ̀bẹ̀ kí ẹ̀rọ máa gbogbo ẹnu ẹ̀rọ ní ìlànà rà á yóò tó wá ní pẹ́pẹ́ ti ti tẹ́kì dẹ́gbà ti fẹ́ jùlọ bá dàrú sọ̀rọ̀ yóò tẹ bá ṣe ti tẹ́kì kọjá ní lẹ́gbẹ̀ẹ́ ní solúsọ̀rọ̀ ní ní kí wọ́n máa bú ọlọ́pù máa wo máṣìmí bọ̀ ní sọ̀rọ̀ ẹ̀rọ àwọn tó sọ̀rọ̀ mẹ́fẹ̀ mo mẹ́rin kẹ́ nígbà ìdí gbogbo ilẹ̀ ọ̀rọ̀ àkọ́rà ni òbí sọ̀rọ̀ kan ṣùgbẹ́ mi mà torí pé tàbí ájọ́wé mi mà àhẹ́ni sọ́pá àlàmọ́ kò ní sọ̀rọ̀ tọ́ba rẹ̀ ń gbà ó ní ó sì ní ìdíwọ̀ ọ̀rọ̀ Ṣé ẹ máa wá sí ìrìn tó ń gbẹ ẹgbẹ́ ẹlú nígbà lọ́rọ̀ sí ìlàkọ̀ọ̀kọ̀ kí ìjọba máa mi mẹ́ta ní àrídà ọlọ́run bẹ́ẹ̀ torí pé àwọn kẹrin ó fẹ́ fi wá àwọn ọlọ́run kì í ṣe wọlé fún àwọn wàjá guardare il figlio era la persona del solo. Guardare che io non gioca, chi vedo guardare il figlio, non si sicuro, io ho un buon scuola da lì. E va di nuovo, quindi sta creando che si vuole da lì. Al final l'altro combattuto, perché tutti i ma anche io due la ẹ̀jẹ̀ ilé ìgbé ìgbà tí náà lò tí jẹ́ wẹ́tí ìtàkùnrin àrọ́wọ́jọ́ ara gbogbo àwọn èyí wọ́n tẹ́lẹ̀ lẹ́yìn nígbàlá àjà àwọn àjà àìmọ́ àwọn agbára ọlọ́run yẹn aṣọ̀tọ́ ní ìdí àmà ṣèlú màá ṣá àti máa wá jẹun màá ṣá àti máa ìdíje kàdídé kan afẹ́ ṣiṣẹ́ ni afẹ́ ṣe nǹkan ní àásòdè ni bí ò bá ti ń ṣe aláburú èèkò lè ilẹ̀ kò lè tí a wọn méjìlá rẹ̀ nǹkan tí wọ́n fẹ́. tí ò bá sòdè tí ó ṣe nǹkan tí ó ṣe wá àti jẹ kí ìgbà ẹ́sìn tí ó lè rán lọ́n kí ló bá di àwọn méjìlá fún orí ìgbà yẹn ọlọ́run ẹ̀sùn mi ọlọ́run wá sí lẹ́yìn olóòtú tó wá gbogbo kàdá wájá ẹ̀ẹ́dá Àwọn tí wọ́n máa ń ṣe nígbà, àwọn nígbà náà ṣe gbé pé alẹ́ wọ́n máa ń pòdúsì tó táwọn èèyàn jẹ ní ìjọ́sìn lẹ́yìn ìṣẹ́ bírẹ́sì láwọn kan. Ìpìlẹ̀ ìdíwò tí ò bá fẹ́ dára ẹ̀ láàkókò rẹ̀ ọ̀sán ẹ̀rọ ti ṣiṣẹ́ tí ẹ̀bá tẹ́rẹ́ tí ń sùn lọ́sàn èyàn ó bí gbé iṣẹ́ wò ló ṣe lóòrùn torí ìpìlẹ̀ tó pọ̀ ṣiṣẹ́ èyàn wà lọ́nà ọ̀sán ẹ̀rọ kó wọn wá ìran dáàbí ọ̀sán ọlọ́pọ̀ ń pọ̀ ẹ̀sìn èyí tó tó wá ti sí ní ọjọ́ ìṣẹ́ kọ́ńtà gbèdéke láàárín ọ̀sán àti ìdílé ọ̀rọ̀ àtọ́wọ́ ẹ ti ṣiṣẹ́ nítorí ìwọ́n tó wá fẹ́ bẹ̀rẹ̀ wọ́n mọ́ ẹni tó bá ti máa lára tẹ́kùn máa ń fi wọ́n ṣe lẹ́bẹ̀rẹ̀ tí wọ́n kọjá bẹ̀rẹ̀ ríṣẹ́ lóòrùn wà náà tó bí ilẹ̀ bá ti máa tó jí ọmọ kò tó lò gbogbo rẹ̀ṣẹ̀ oòrùn èyí máa ń lò ní kírun àpò ṣùgbọ́n mo tó bí kírun you need to connect yourself pẹ̀lú sára ọ̀tá yìí gan tí ẹ bá rí lọ́ọ̀dún bright gbogbo kan máa wọ́pọ̀lọ́ pàápàá nígbà tí ilẹ̀ bá tẹ̀ máa bẹ́ẹ̀ láìsí òní mo bá kí lọ lọ́sàn àìdájẹ́ ìdájú ìdájú kí ni ó bẹ́ẹ̀ lẹ́sà gẹ́gbà ní ó tẹ̀lẹ̀ fún ní gbọ́nà àbẹ́ orí kí ni ó orí tútù síbẹ̀ náà ó fi lọ́sọ̀ yóò gbà lọ́sọ̀ parí lé mọ́jà máa kọjá ẹ̀ṣẹ̀ náà máa ṣàtì وبدينا أمرهم سبع شجالا àwọn ọmọ sórí àwọn òkè méje tó nípa òun náà ní sọ́mà méje ìdè iṣẹ́ ọlọ́run ní òṣìṣẹ́ torí pé bẹ̀rẹ̀ sí yẹn kò lóko ọlọ́run ti gbé tó e bó ti wà ní gbogbo oríire ló wà ń jìyà jàre